ما أرسلناك إلا مبشرا ونذيرا بيني والنبي محمد صلى الله عليه وسلم ààrẹ ẹ̀fúnní olùfún níròdùnú àti olùkìlọ̀ mọ́ fáwọn tó ń gbọ́lọ́wà gbọ́tọ́ ń ṣe ẹ̀rí níròdùnú pé àgbà ilé ayé ọ̀yẹ̀ wọn àìfọ̀tà wọn ọ̀dà wọn wà ní àlùjánnà máa kìlọ̀ fáwọn kèfèrí àwọn tó ń gbọ́lọ́wà gbọ́ bi قل ما أسألكم عليه من أجل ميو بيري ويا كلو واي بيتمو شيء يسوف مي إلا من شاء الله إن ما بتبات سعران تلو بأوصي فنارين أتقول أن يتخذ إلى ربي سبيلا كم جوانا كوس سعران سبيلا تلو بارك سبحانه وتعالى وتوكل على الحي الذي لا يموت الله با لا يتكي كل إله لكو عبقه gbogbo àwọn nǹkan mẹ́ta òní gbọ́kànlé ó máa kú níjẹ́ orí wọn sọ fún wa pé ìfúrítù mílíọ̀ jíìnì àjẹ̀nú àgbà kan báyìí ó náà ti kú àwọn tó máa ń parẹ̀ náà wọ́n sọ fún wa níjẹ́ orí kò ti kú ó di ìyàn ọ̀tọ̀wọ́kànlá lọ́la ayé lẹ́rìí láàrẹ̀ mú ọlọ́wọ́ bá láàrẹ̀ tí kì í kú lọ́yẹ káwà gbọ́kànlé ọ̀sẹ́bí bihamdihi kọ́jọ́ máa ṣe àfọ̀mọ́ àtọ́pẹ́ ọlọ́dẹ tó lẹ́nu tí ó fún àwọn ẹrú ẹ̀ ní ìró iṣẹ́ tí wọ́n ṣe gbogbo iṣẹ́ tí wọ́n ṣe bìdúnú àwọn ẹ̀ṣẹ̀ tó bá ṣẹ̀ gbogbo ẹ̀rọ tí wọ́n yọ àlọ́kalẹ̀ bí ọ̀rọ̀ sọ pé iná dùnú balẹ̀ pé gàdámta àkóṣìbà ìkúnta náà sì yàhá lámìyàn sáà lọ́wọ́ ọlọ́wọ́ bọ̀ wà gbé tiẹ̀ alẹ́ wọ́n máa bẹ̀yìn náà hàn máa ń tó wà láàrin gbogbo sọ́mà àtìlẹ̀ náà lọ fi sí tètè àyàmì ní àwọn nǹkan ọdún mẹ́fà sọmọ̀tẹ́wà aláwọ̀ agún wà lórí àlàárà sí ẹ̀bẹ̀rẹ̀ tó bó ti yẹ arrahman ọlọ́ni ọba àjọpẹ́ ayé fásitì àgbé ìkàbí rẹ̀ للرحمن ثم سمعوا يقول اسجد فلو بعد يا أيها الرحمن قالوا وما الرحمن كني يا كني الرحمن نعم ولين أنزل لما تأمرون سامع سجود فانتك ولا سن وزاد أم نفورا يواسع لكم ساكم جيوسا وما صديقوا توني ولو توني تلي الله نعم تبارك الذي جعل في السماء بروجا mímọ́ ni fọ́lọ́n ọba ògùn ni fọ́lọ́n ọba tó ṣe àwọn ìmọ́lẹ̀ àwọn ìràwọ̀ sínú sẹ́mà ọjà ara tí a sì rájà ó lè ṣe àwọn àtùpà síbẹ̀ òun náà ni òòrùn ni wọ kámọ́ra mọ̀ ní ìrà ó lè ṣe òṣùpá náà tó jẹ́ pé ó jẹ́ onímọ̀lẹ̀ síbẹ̀ huwa alladhi ja'ala al-layla wan-nahara khilfa òun náà ni kí òru àti ọ̀sán máa gbaṣẹ́ fúnra wọn bí lè bá ṣe lọ ilé òdì tí lè bá lọ ilé ọmọdé ọmọ gbàṣẹ́gbà liman arada àyẹ̀zẹ́kà gbàṣẹ́gbà ti ronú pé ah ọlọ́run sí pé ah ilẹ̀ tó mọ́jọ́ kan lè wá má ilẹ̀ tó súnjọ́ kan lè wá gbogbo automatically ni arada àyẹ̀zẹ́kà lọ́fẹ́ máa ṣe rántí arada ṣùkúrọ̀ ọ̀fẹ́ dúpẹ́lọ́ ọlọ́ọ̀bá dúpẹ́lọ́ rẹ o tó fi gbogbo nǹkan yìí nírọ̀ fún wa tọ́lọ́wọ́ bá ṣe fún wa nírọ̀rùn tálọ́fẹ́ ṣe fún wa tóun ọba tó yọ tí ò bá yọ tálọ́fẹ́ ṣe fún wa ọlọ́wà ni wọ́n ibádùn rahman ibadur rahman àwọn ẹ̀rọ ọlọ́wọ́ bá àjọ kí ayé sífà wọn ní àwọn sífà wọn nìyí alladhina yamshuna ala al-ardi awna àwọn ọmọ máa ń rìn pẹ̀lú tẹríba pẹ̀lú pẹ̀rẹ́pẹ̀rẹ́ lórí ilẹ̀ ìrìnrìn ìgbéraga àwọn ìrìnrìn táǹkù-táǹkù pẹ̀lú sẹ̀kínà pẹ̀lú farabalẹ̀ wọ́n yìí lọ kọ́ tẹ́bẹ̀ ọmọlùjẹ́ ìlú sáláì mẹ́sàbá sọ̀rọ̀ sí ọ̀dà sọ gbóhùn sókè sí wọn kọ́ọ̀lù sàlámù àwọn ìsàlámù sàlámù sàlámù àlàáfíà ti wà wọ̀lẹ́dínà ibi túnlẹ̀ lè rọ̀bíhìm sójọ́dáwó wọ kìíyàmà àwọn tó máa yẹn náfìlà lóru ẹgbà táwọn yẹn bá ń sùn àwọn máa dúó sójọ́dá wọn máa sùjúd wọn máa dúó wọn máa kírun wọn máa kírun ọba wọn. wọ̀lẹ́dínà yẹ kúrú wọn rọ̀bàrà àfẹ́fọ́ àná àbábàjá ànàm àwọn tó máa bẹ̀rẹ̀ ọba gbọ́dọ̀ ọba ìyẹ́kú fún wa mẹ́jọ kọ́sẹ̀lẹ̀ sí wa iná ìyá náà jẹ́ ànàmà ìnà àbábà àkànà gọ̀rọ̀ àmà ìyá rẹ̀ dàgání mo máa rántí ọ̀rọ̀ ọ̀rọ̀ kan tó pé òótọ́ wá ní wọ́n wà lọ́wọ́ náà wọ́n á ní ọlọ́ọ̀bá tó gbà wọn káàná ìdọ̀rọ̀ àmà àjàgárí tó bá jálù yàn ní ẹ̀dára ọlọ́mọ sọ̀rọ̀ rò náà iná àṣà àtìmọ̀sọ́kọ̀rọ̀ ibùdarí tó burú jàn ọmọkọ́mà tó bùbí tó burú gbà jàn wọ̀lọ́rìnà ìlà àǹfàkù àwọn tó a bẹ́ẹ̀rẹ̀ zẹ́ẹ̀lẹ̀ká kọ̀wàánà wọ́n bí àwọn tó mọ̀tì ní wọ́n ta àwọn jẹ́gbẹ́ onínáwó àwọn wọ́n sì àdáwọ́ náà wọn nínú náà wọ́n tó mọ̀tì wọn máa ṣe gbogbo nǹkan wọn. abdullahi abbas radiyallahu anhu ó ní ẹ̀ bá ná gbogbo tó lọ́wọ́ tó tọ́ lọ́wọ́ bá tó tó lọ́wọ́ bí ṣe kò náà náà kà ná owó tí ò tó nǹkan lọ́nà àrà ó di náà subhanahu wa ta'ala ìgbẹ̀rẹ̀ sí ròyìn àwọn ẹni rẹ̀ yìí lọ àwọn ibadu rahman walladhina la yad'una ma allah ilahan akhar àwọn tó yẹ pé nǹkan mí lẹ́yìn ọlọ́run ọba mo ìtẹ́wọ́ àdúrà sẹ́lómi lẹ́yìn ọlọ́run ẹ̀kọ́ pàdé ojú pẹ̀lú kékeré àbí mùsùlùmí ni ọwọ́ àwọn òtún zina wọ́n á gbà mú báyìí ràdúrà rẹ̀ adébọ̀dẹ̀ nù wọ́n láyé zina wọn àwọn èso ń zina àwọn èso ń zina kí n dáhùn yẹn máa sọ bí wọ́n jọ pé àwọn fi sakọ̀ wọn àwọn èso ń zina ti wọn. wọ́n yẹ alùbáyà rẹ̀ yọ àfẹ́rẹ́mà ẹni tó bá ṣe ilé ìta kàmọ́ yìí ó ti gbé ẹsẹ̀ ńlá ẹsẹ̀ ńlá bẹ̀rẹ̀ lónìí ìdá على يوم القيامة يوم ويحل في المهانة يوم وان نون يعني بري ان يكري ان يابكو ان يكري اما الله بابا نقو إلا من تابع ان تبع تباو وقسر قرش تبع جاك ربا وربا وين وآمن فدد قلوب أبو وعمل صالحا فدد عملا صالحا وعمل عملا صالحا فدد سوي وأولئك يبدل الله سيئات حسناته àwọn ọlọ́wọ́ bóyìí kéèjì àwọn iṣẹ́ àti wọn sí dáadáa fún wọn ọ̀kan lọ́wọ́ ògàfúrọ̀ rọ̀ ṣéèmà ọlọ́wọ́ bọba tí máa fọ́jú ní ọba tí máa kẹ́mi ọlọ́wọ́ mọ́tà sọ̀rọ̀ akẹ́ ọlọ́wọ́ ọlọ́wọ́ bá yìí mọ̀ntàbà ẹ̀tọ́bọ̀ wá túbà wà á mìíràn sọ́ọ̀lẹ̀ ó yẹ túbà tó lè ṣe rere wọ́fà iná ó yẹ túbà ìlọ́lá ìmọ̀ntàbà ọ̀sẹ̀ pàṣẹ ọlọ́wọ́ bá ẹni sànù wọ mọ́tà wọlé ramadan tá a gbà dákùn sànù wọ mọ́tà àgbà tuntun bá ọlọ́ba fúrẹ́ ṣe wájú wa jáwà náà wọn tó ń jèrè ayé tà kí àná ní àti wọn wà ní sàkírò rabakun tó ń mọ̀tò bẹ̀rẹ̀ ìmọ̀ sí okò mọ̀tà àná àtàlẹ̀ kọ́lọ̀ fún wa ní ìgbésí ayé tọ́jà ọlọ́run wọlé lọ́dún náà yakdhibuna zurra àwọn tó ń jẹ́rìí èkì ń jẹ́rìí rọ́ ń jẹ́rìí rọ́ ń kúrọ́ wọ́n yìí dáa márùn bíi lágùn tó bá rí gbọ́n ní sọ̀rọ̀ régbè márùn kìlọ̀ wọ́n di kọjá ní àpálẹ́ ní olùbá wọn dá sí régbè wọ́n lè rí náà ìgbà zókèrò bíi ayati rabbihim àwọn tó bá ti wá àdí fún wọn tó bá bá àmì ọlọ́wọ́ bá fún ọpọlọ lọ́wọ́ wíwá lámì yọkúrò alẹ́ àsomọ́wọ́ mùyàn wọn ò ní kọjá ń bẹ̀ ní ẹni tó dilé sí àbẹ̀ wọn tẹ̀síṣẹ́ lọ́wọ́ bá wọn sì wòye sí i والذين يقولون أولهم ما تعدوا بايكي ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ọlọ́wọ́ bá kò sì fún wa nínú àwọn ìyàwó wa àtàwọn ọ̀rọ̀mọdọ́ máa wa àwọn tí mọ̀ mújú àwọn táwọn àríjú wọ́n mọ̀ nígbà ọmọ mi ní alhamdulillah alhamdulillah ó dé wọ̀dà alìnà lè mọ̀ tẹ̀kí na ìmọ̀kódẹ̀ sí wa ní àwòkọ́sí dáadáa fáwọn ẹni rẹ̀ àwọn olùpá ọlọ́wọ́ bá ilé ìlú tó mẹ́ríkàlì model for the righteous وجعلنا للمتقين إماما أوديوا الذين يجزون الغرفة وربي أولئك الذين يجزون الغرفة أولئك آت ولا ساجدين بما صبروا وانتري السيوس وفي ويلقون فيها تحية وسلاما إنه نجم بي وما قد أرى قالوا في كيكي أتي سلام سلام على فيها kọ̀ọ̀lìdínà fi hà bèrè làwọn ọmọ wa ń bẹ̀ lọ hasunat mustapara ọmọ ìyá yìí o níbi tí a darí sí òmùkọ́mà àti ibùgbé tó dáa kò máa yá àbá òbí kùmọ̀rọ̀ bí láwùlá àdó á òkú ọlọ́ọ̀bà pàyìntì ọlọ́ọ̀bà bá ti pàyìntì láwùlá àdó á òkú tí ìbá ti pẹ́ ń sàdúrà ní ọlọ́mùsà àbàdúrà ọlọ́ọ̀bà tàbátòm bẹ́ẹ̀ ni ẹ̀yà alágbàgbé pẹ̀lú ọlọ́ọ̀bà fàṣẹ́wọ́fà yẹ kóónù lè zẹ́ àmọ́ ó ti túláàsì kíyà ọlọ́ọ̀bà jẹyìn ní wọ́n gbà tí ẹ̀bà ti gbọ́ ọlọ́ọ̀bà gbọ́ ọlọ́ọ̀bà já gbọ́ ọlọ́ọ̀bà gbọ́ mọ́fí àjẹwà ọlọ́ọ̀bà ọlọ́ọ̀bà ọlọ́ọ̀bà wọ́n ti kàyé kún kankan tí wọ́n jẹ́ ẹ̀kan lọ́dọ̀ ọlọ́ọ̀bà ó di wà ọlọ́ọ̀bà já wà náà tó mọ̀ sí lọ́ọ̀bà tó mọ̀ bẹ́ lọ́ọ̀bà tó ti kà fún ọlọ́ọ̀bà ilé níparí súrọ́tù fòrkàn èyí tá a kàtó so déédé ọlọ́mọsá kàlẹ́ ti fún ọlọ́ọ̀bà jẹ́ mi sí fún mi ní àforíjì ọlọ́ọ̀bà àtikọ́lọ́ ọlọ́ọ̀bà tá ذلك الحمد لله وريري توان رمضان لا مدى ذكر البكارة ولا القرآن الكريم ولا لا إله إلا الله سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك نعم Thank you.